وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل برعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته نعم أعوذ بالله من الشيطان الرجيم وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارا تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون ومن أظلم مما منع مساجد الله ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوا في الآخرة عذاب عظيم الله سبحانه وتعالى nínú suratul baqara ó ń gbé àwọn òfin kalẹ̀ fún wa òfin tó ṣe pé gbogbo ẹni tí ó bá jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ tẹ̀lé òfin náà lẹ́yìn ìgbà tí ó ṣàlàyé ìṣesí àwọn ahlul kitab ìpè tí ó wù wọ́n òun náà ni kí mùsùlùmí kó ṣẹ́rí kó kò nídìí ìgbàgbọ́ kó di kèfèrí gbogbo ọ̀nà náà ni wọ́n máa san olùwàbà subhanahu wa ta'ala wọ́n ní kí àwa ká jẹ́ tí ó ṣọ́ra nípa gbogbo àwọn ète tí àwọn tí wọn kì í ṣe mùsùlùmí yìí tí wọ́n máa dá fún mùsùlùmí láti fi ṣe àkóbá fún mùsùlùmí tí gbàgbọ́ fi bọ́ ní ọwọ́ rẹ̀ lẹ́yìn ìgbà náà ni olúwa wa tó wá ń sọ fún wa pé ẹni nífura o ara àwọn ọ̀nà ète tí wọ́n fẹ́ dá òun náà ni wọ́n fẹ́ gba àwọn nǹkan tó lúwọ́ bá ṣe ní ọ̀ràn yàn fún yín tẹ́ bá sì ju àwọn nǹkan náà kalẹ̀ ìyẹn ó di kẹfìrí ni olúwa wọn ni wa aqimu salata wa atu zakata wa ma tuqaddimu li anfusikum min khairin tajiduhu inda Allah inna Allaha bima ta'maluna basir olúwa ni wa aqimu salata ẹ̀yin mùsùlùmí ẹ máa gbé irun dúró ẹ máa gbé irun dúró a rí i pé olúwa ọba subhanahu ta'ala ìkọ́ọ̀mà náà ló lò fún irun kò sọ pé àmọ́ ní akíìmù sọ̀láàtà ẹ gbé irun dúró yẹn ni pé ẹ kí i gẹ́gẹ́ bí Olúwa bá ṣe fẹ́ kí ẹ kí irun náà aqimu salata àṣẹ ńlá tọ̀dọ̀ Ọlọ́run ọba tó ṣe pé ńgbà tí anabi sallallahu alayhi wa sallam gbogbo àwọn ọ̀nà oríṣiríṣi lànàbí fi ká mọ̀ pàtàkì irun kíkí Allah ó mùsùlùmí tí kìí kírun àbí máa ń fi irun ráre àbí ntí ẹ máa ń pa kan tì yóò da kan sí yóò kí kan kò ní kí kan pàtàkì irun ẹ̀rí pé nbẹ̀nu hadith anabi sallallahu alayhi wa sallam tí anabi ni inna Allaha amara al-mu'minina bima amara bihi al-mursalin nítorí wọn bá wá pàṣẹ fún àwọn òjíṣẹ́ àṣẹ náà a máa pa fún àwa tí a jẹ́ nítorí bá paláṣẹ fáwọn mùmìnì olúwa máa paláṣẹ fún àwọn òjíṣẹ́ rẹ̀ bákan náà dára ń tólúwọ́ bá paláṣẹ fún àwọn òjíṣẹ́ òun náà ni irun kíkí anabi sallallahu alayhi wa sallam nínú hadith rẹ̀ ó jẹ́ kó yé wa ipe gbogbo anabi ọlọ́run ni wọ́n máa ń kírun anabi ni umirna ma'sharul anbiya anabi ni àwa àwa anabi ọlọ́ngọba olùwọba pàwọ́láṣẹ ànà àjìlá futurana bí ta bá ṣinu ta bá gbàwẹ̀ káyìtì máa ṣinu ma'sharul anabi lò ó mi pé àwọn anabi ọlọ́ngọba tán ṣáájú anabi sallallahu alaihi wasallam wọn a máa gbàwẹ̀ ẹ̀rí pé tábà wọnú al-Qur'an àárí pẹ̀lú ọba gangan subhanahu wa ta'ala ó ní yá ayyuha alladhina amanu kutiba alaykumu siyamu kama kutiba ala alladhina min qablikum yẹn ni pé àwẹ̀ yìí aṣílọ́ràn yẹn fún ẹ̀yin mùmíní ẹ̀yin alihuma nabi sallallahu alayhi wa sallam kí wàá ṣe pé orí yín ló ti bẹ̀rẹ̀ kama kutiba ala alladhina bó ṣe jẹ́ ọ̀ràn yẹn fáwọn tó ti ṣàwájú yín náà nìyẹn àwọn náà ń gbààwẹ̀ irú ẹni hadith anabi ti ń kà yín ń ṣàlàyé pé nahnu ma'sharul anbiya umiruna an nu'ajjila futurana wa nu'akhkhira sahurana yẹn ni pé anabi pa wá láṣẹ ọlọ́run pa àwọn anabi ọlọ́run láṣẹ títí bá fẹ́ gbààwẹ̀ kí wọ́n tètè máa sínú bákan náà ká máa lọ́ra ká tó máa jẹ sààrì faqra ẹlẹ́kejì níbi hadith yìí anabi tó wá ní wa anajà alayaminana ala shimalina fi sọlẹ́tìna lẹ́yìn ìgbà náà tá a bá ń kírun ká gbé ọwọ́ ọ̀tún wa lé àyà wa ká gbé lórí òsì anajà alayaminana ala shimalina fi sọlẹ́tìna ó ní ọwọ́ ọ̀tún wa ká gbé lé ọwọ́ òsì wa nígbà tá a bá ń kírun so túmọ̀ sí pé àwọn anabi ọlọ́run ọba tí wọ́n ṣáájú anabi sallallahu alayhi wa sallam àwọn náà jẹ́ ẹni tí máa ń kírun hadithi yìí ó ń jẹ́ ká ń rí pàtàkì ìrun kíkí bí kìí ṣe pé àwa àlùmọ̀ yìí nìkan náà ni ìrun kíkí bẹ̀rẹ̀ ní orí wa tabalọ̀lẹ́wọ̀nù al-Qur'an àmọ́ rí àwọn àyà oríṣiríṣi tó ṣe pé ọlọ́run ọba ti jẹ́ kó yé wa pé àá anabi sallallahu alaihi wasallam nìkan kọ́ ni ẹni tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ìrun kíkí tábàrò lè wọnú ẹni suratul gàtọ́lọ́hún sọ nípa anabi ibrahim alayhi salam inú surati ibrahim náà ni aya thirty seven ó ní rabbana inni askantu. أسكنت من ذريتي بوأد غير ذي زرع ربنا ليقيموا صلاته بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة أنا إبراهيم نقول الواو إني أسكنت ذريتي mọ̀lẹ́bí mi ọmọ mi àwọn ìyàwó mi mo gbé wọn kalẹ̀ sí àyìn níbi ilé tó ṣe pé níbi ààyè tó ṣe pé ghayru zi zari'in tí ò sí èso kò sí nǹkan irúgbìn níbẹ̀ ní ilẹ̀ oko inda baytikal muharrami ní ilé rẹ tó jẹ́ ilé alápọ̀nlé ilé abèèwọ̀ nítorí kí ni mo fi gbé wọn kalẹ̀ síbẹ̀ lè yọ kí mú as-sala kán bá máa kírun ó mi pé anabi ibrahim òun gangan ó jẹ́ ẹni tí máa ń kírun ó sì fẹ́ kí àwọn ọmọ rẹ̀ náà kan jẹ́ ẹni tí ń kírun ṣùgbọ́n kan náà inú surati Ibrahim náà àyà fọ́tì gàtí wọ́n bẹ ọlọ́wọ́n ọba ẹ̀wọ̀ anabi Ibrahim ó ní rabbi ij'alni muqimus salah ij'alni muqimus salah wa min dhurriyyati rabbana wa taqabbal du'a ó ní olúwa mi ò ij'alni muqimus salah ṣé mi lẹ́ni tí ó máa kírun wa min dhurriyyati àwọn àrọ́mọdọ́mọ mi náà ṣe wọ́n lẹ́nu tí wọ́n máa kírun rabbana wa taqabbal du'a olúwa gbàdúrà tí ń ṣe yìí so lè fi máa rí i pé àṣé àwọn ànábì ọlọ́run ọba tó ṣáájú ànábì sallallahu alayhi wa sallam àwọn náà jẹ́ akírun ni so tábàtúnà lè wo ti ànábì Ismail tóun náà jẹ́ ọmọ ànábì Ibrahim olúwa tó ní wadhkur fil kitabi ismail innahu kana sadiqal wa'di wa kana rasulan nabiyyan wa kana ya'muru ahlahu bis salati waz zakat olúwa bá ní wa nabi sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ anabi ismail fún àwọn èèyàn rẹ̀ sọ̀tàn nípa rẹ̀ fún wa innahu kana sadiqal wa'di ó tí máa ń ṣe àdéhùn òdodo wakana rasulan nabiyan ọjọ́ òjíṣẹ́ ọlọ́run sì jẹ́ anabi ọlọ́run ọba wakana ya'muru ahlahu bisala a máa pa àwọn ará ilé rẹ̀ láṣẹ pé ẹ máa kírun ẹ máa kírun ṣèkí bàbá rẹ ti bẹ lọ́hùn ṣáájú náà ni èèyàn máa mọ àwọn àdúrà tí èèyàn máa ń ṣe àdúrà ọlọ́run yé lówó jáde ọmọdọ́mọ mi ó lówó ọlọ́run mọ̀jà parẹ́ mọ̀jà ká ọmọdọ́mọ mi ó parẹ́ ọlọ́run ṣàwọn ọmọdọ́mọ mi léèyàn èèyàn máa ń fi sí kóná pé ọlọ́run arọ́mọdọ́mọ mi má jẹ́ kí wọ́n ṣe ẹbọ pẹ̀lú rẹ̀ ọlọ́run ọba arọ́mọdọ́mọ mi má jẹ́ kí wọ́n ya aláìní kírun mọ́ ọlọ́run irú rẹ̀ ni anabi ibrahim ṣe yìí ọlọ́run ọba sì gba àdúrà náà lára nabiyullahi ismail subakana tabatun wo anabi musa alayhi salam káfílẹ̀ mọ́ pàtàkì bí ìrún ṣe rí olúwa ni wa ọ̀hìn ila musa wa akhihi أن تبوأ آل قومكما بمصر بيوتا وجعلوا بيوتكم قبلة وأقيموا صلاة Olúwa ní ìwọ Musa alayhi salam àti Harun tó jẹ́ ọmọ ìyá rẹ̀ ẹ̀yin méjèèjì ẹ̀yà lọ́lẹ̀ wá bí tẹ́ jòkó kalẹ̀ fún àwọn èèyàn yín bí tí wọ́n farabalẹ̀ tí wọ́n jòkó sí ní Misrọ̀ waja'alu buyutakum qiblatan kẹ́ wá sọ ilé yín di ibùdájú kọ yẹn ni pé ààyè táwọn yóò ti wá máa wá ṣẹ̀sìn kí ni wọ́n máa wá ṣe ń bẹ́ẹ̀ wa aqimu sọ̀là kẹmọ kírun ó túmọ̀ sí pé anabi Musa òun náà ń jẹni tí ń kírun ẹ tó wà anabi Zakariya olùwàbà subhanahu wa ta'ala ń sọ ní suratu Al-Imran aya thirty nine onífànàdẹ́tì al-mala'ikatu wa huwa qa'imun yusalli fil mihrab wọn mọ̀láyìíkà pé anabi Zakariya ìgbà wọ́n pè é ó wà ní ibi títí ń kírun ní ààyè ìsinlọ́wọ̀n ọba rẹ̀ bẹ́ẹ̀ ni olúwọba subhanahu wa ta'ala ó tún fún wa ní ìròyìn nípa anabi isa alayhi salam hina takallama fil mahadi ìgbà tí ń sọ̀rọ̀ nínú tẹ́tọ́ wà ní kékeré ńjọ́ tí wọ́n bí táwọn èèyàn ń bí pé irú ọmọ wọlé bolo ti rọ́mọ wọn ń dá fún olóhùn pé inni abdullah atani yalkitaba waja'alani nabiyan وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة وأوصاني بالصلاة أني أرو الله بانمي ọmọ alálùbáríkà ni mí ṣùgbọ́n náà olúwa bá pa mí láṣẹ wípé kí n máa kírun so wà zakati kí n tún yọ zaka máa dumtu hayya lókun gbàtí bá so níbí láti rí bí irun bó ṣe ṣe pàtàkì tó Allah ó dé yẹ̀yẹ́ yẹ̀yẹ́ yẹ̀yẹ́ jákujàku náà lọ́mọ èèyàn tí ì bá kírun pàtàkì jùlọ kéèyàn pera rẹ̀ ní àfa kó lóun ń jẹ́ àfa òun lọlé kéwú tẹ bá sì rẹ ń tọ́ yapò kí jù tí ì sábà kírun àwọn tó bá lọlé kéwú náà ni irun yẹn jẹ wọn lójú torí wọn lé wọn ò kéwú yẹn nítorí ìbẹ̀rù Ọlọ́run ọba wọn ti jẹ ku wọn ti já sírín ẹ̀mí ti wá lé wọ́n ti jẹ jò gbogbo ẹ̀ wọ́n ti jẹ ẹ̀mí wọ́n ti wá lé sọ́lọ́run wọ́n ti mu sinapu gbogbo ẹ̀ wọ́n ti ṣe so ẹ̀mí wọn wá lé òní kírun kọ́dà ẹ̀mí yọ wà lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí báyìí wọ́n mọ̀ kírun yóò ta kàkà ni èmi yóò ṣeré tó bá di pásítọ̀ òrùn tó bá yọ̀rọ̀ arìn lọ bá tó yà tó rìn wá padà kò ní kírun so ẹni tí irun kọ́dọ̀ olúwa bá sọ pé wà inna ha ó ní akimi sọ́ni wa inna hala kabiratun illa ala al-khashi'in ẹni tẹ́ bá rí tí èkìrùn ẹ kọ́kọ́ gbàgbé pé abólúbẹ̀rù ọlọ́run ni ẹ gbàgbé rẹ̀ wasta'inu bis-sabri was-salati wa inna hala kabiratun illa ala al ẹni pẹ̀lú wa ni aqimu salata wa atu zakat wa ma tunfiqu li anfusikum min khairin tajiduhu inda إن الله بما تعملون بصير وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير olúwa bá subhanahu wa ta'ala ó pa wá ní àṣẹ pé aqimu ssalata ẹ gbé irun dúró ìyẹn ni pé ẹ kí irun gẹ́gẹ́ bí olúwa bá ṣe ní kẹ́ kí gẹ́gẹ́ bí anabi sallallahu alayhi wa sallam bó ṣe ní kẹ́ kí ibi yìí láti mọ pàtàkì sunna anabi sallallahu alayhi wa sallam olúwa kan sọ pé aqimu ssalata ẹ kírun sunna òun lẹ́lẹ́mí ò fẹ́ gbọ́ ní ìsìnkò fẹ́ gbọ́ hadisi ń gẹ́gẹ́ lẹ́lòmí ọ̀fẹ́ gbọ́ àwa máa bí wọ́n ṣe sẹ̀sìn ẹlòmí ò ní làákà ìtòun pé hadith ìtò bá ti ṣe dédé làákà ìtòun ó oni, ìtò bá ṣe dédé làákà ìtòun ẹnìkan fún mi ní ọ̀rọ̀ kan gbọ́ ní òní lára ìsọkúsọ tí baba lágége <laughs> baba lágége tí ẹni ọ̀rọ̀ rẹ̀ vat mo jòkó lọ mo rántí mo ní mo wá kí ni lẹ́wù kéwù rẹ̀ gan ké gan ọlọ́run bá ń gbọ́ bitila ka èmi kan lọ́nu bàtẹ́ ni ń sọ tó tún sọ fún mi mo á wò pé kí n lẹ́wù kí n lẹ́wù kéwọ́ ẹni yìí gan kí kí ni marhala ilmiya rẹ̀ gangan mo á rí i pé sanawi náà lọ́ka secondary school nídìí kéwù ṣe rí i pé à ń ṣàbòsí fún ẹ̀sìn ní àwùjọ wa yìí ǹjẹ́ ọmọ secondary school lè jáde ní ìsìn kó jáde kó ní pé èmi oníwèrè ipe ẹ eh, àìmí èmi oníwèrè kò sí ń tọ̀hún èmi kó ipe secondary school ló sì lọ kọ́dọ̀ ọmọ tó mọ university graduate gan kò lè jáde kó ní èmi oníwèrè kọ́dọ̀ irú ọmọ yẹn kọ́dọ̀ kó ní first class tí wọ́n bá gbà fún lecturing ní school graduate àti certificate kan náà máa ń gbà wọn fún kò ní sì máa kọ́ àwọn ọmọ yóò máa dúró yóò máa wo ọ̀gá yóò bọ̀ ọ̀gá kówé lọ́wọ́ yóò máa wo ọ̀gá ní lórí tíbi ṣe ń kọ́ yẹn ni njọ́ tó ń gọ́ ọ̀bá ara yìí lọ̀gá kẹlẹ́ ní wọ́n yà wọ́n náà lọ́lẹ́ bá wọn. so kátó wa ní secondary level secondary school ni mòdìrú ni secondary school sanawi sọdakùn bó ni yóò ṣe ní ba ẹ̀sìn jẹ́ báwọn ẹ sanawi wa ni kẹtọ́ wa ṣe pé kò sí sanawi bàbá rẹ̀ sanawi lè kéwu bàbá rẹ̀ tí ọmọ yọ ayọ̀pọ̀ rá ẹ dákun wọ́n ní ń sọ pé wọ́n ní ń sọ pé àdìsí tó bá ti bá làákàyè mu náà ló wọ́n gbà tó bá ti tó bá ti bá làákàyè mu màá lẹ́sọ̀nù ẹni nǹkan báyìí làákàyè wo làákàyè tó bá pé yóò ṣe déédéé òfin ọlọ́run ni làákàyè tó bá pé yóò ṣe déédéé hadith anabi sallallahu alaihi wa sallam ni ali radiyallahu anhu law kana dínú birrahi n tó bá lè ṣe pé ẹ̀sìn tó bá pé làákàyè bá ni ah ó ní táwọn èèyàn bá fẹ́ máa ṣẹ̀sìn tó yẹ kí wọ́n bá fẹ́ tó bá wọ socks àbẹ́ wọ hoof ìsàlẹ̀ ló yẹ kí wọ́n máa pa torí ìsàlẹ̀ la fi ń tẹ̀lẹ̀ ó ní àmọ́jọ́ tó ń ra nàbì sallallahu alaihi wasallam tánàbì fẹ́ pa hoof òkèlè ànàbì fọwọ́ pa kọ̀ pa ìsàlẹ̀ njọ́ ń lọ wá mọ̀ pé ah àṣe làákà ìkọlẹ́sìn èèyàn gba ẹ̀sìn lọ́dọ̀ ànàbì sallallahu alaihi wasallam ni ẹ wo ìrún táwọn wí ní ìsìn wà á kí mu sọ̀la ẹ kírun tẹ́lẹ̀ bá ní pé tọ̀ ọ̀dà mo fẹ́ kírun kí wọ́n mọ àfò kọ́ mọ asanra rẹ̀ mọ́lẹ̀ kọ́ mọ àfò kọ́ mọ asanra rẹ̀ mọ́lẹ̀ kẹ́ni kílódé ṣe bí n sin lọ́hùn ni ìpè sí àṣìpé kí n fi kí n fi yẹ̀yẹ́ ara mi fọ́lọ́hùn dáadáa iná níjọ́ kan ẹnìkan tẹ́fì mọ̀ pé làákàyè ò ṣe é sẹ́sìn akànwá ní umaru níjọ́ ní mọ́sídìrì umaru ni bí wọ́n ṣe mú fọ́tò kan wá bẹ́nu òǹkàlùkù sàwọn àwọn òpè hé àgbákò mọ̀lá ń sún fi yí o èwo ni ní ó sì wá dira rẹ̀ lókun ó sì mo ṣáájú kó lẹ́kẹ̀ẹ́ kẹ́yìn sáà ń gbọ́ táwọn èèyàn sáà ń pe súrúsúrú sáà ń wo kíní hùn mo á ní ẹ jẹ́ kí n wo kíní hùn gbà tí ń wò àá lágbájá rè é ó dẹni tí mo mọ̀ mo ní àá mo mọ̀ ni mo ní àá sáàmù wọ́n ní ìlú òlélẹ̀ mo ní àá Ìlọrin náà ni ẹni ẹ́ so mo sáà rà dákẹ́ wò pé ah ẹ̀mí mi kan sọ pé kí n ò lè bẹ́ẹ̀ ni yìí ń lé ẹni yẹn kí ló ṣe ni pé ó dira rẹ̀ ní okùn okùn màálù ni o okùn màálù blue ńláńlá ó dera rẹ̀ kìtìkìtìkìtìkìtìkìtìkìtì gbogbo ara okùn ńláńlá ó wéra rẹ̀ gan lẹ́yìn náà ó tún wá fi kàn sọ́rùn báyìí bí ẹni pé yẹn ń fa ẹran màálù bí ẹni pé yẹn ń fa màálù ó tún wá da eérú bo gbogbo ara rẹ̀ lẹ́yìn náà ó wá gbé òkúta lérí wọ́n wá yà fọ́tò wọ́n á wò pé ah, ẹni yìí àbí ńlọ lè bá ń lé ni mo kàn tó wò lẹ́lẹ́kejì pé ìyẹn lọ lé bá wọn lé ní ìsinmi wọn ni pé wa ń fara pamọ́ lọ́dọ̀ wa ni bá kò ní sọ ní mo wá bá wọn sọ mọ́ mo kàn ìní lọ bẹ́ẹ̀ nìyí jẹ́ ń ṣe sùúrù wàláhì ń bọ̀ wá láti jọ́hún báyìí ń bọ̀ wá láti wọ́n jọ friday wọn báyìí mo ṣe pàdé rẹ̀ níwájú ọ̀dọ̀ wa náà nù níwájú táyà ni mo kàn ra pàdé ẹni mo ní n bá rí náà n bá ní ẹdú ẹdú ẹdú n bá lọ lé báwọn mo rí nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí kí ló dé à èmi ò mọ̀ pé ẹ̀ máa ń ṣe eré o wọ́n ní n tó ṣẹlẹ̀ ni pé olóhùn ń wo pé ẹ̀ṣẹ̀ yìí pọ̀ làákàyè ń sọ fún un pé ẹ̀ṣẹ̀ ń pọ̀ so lẹ́yìn náà àwọn èèyàn wá ń pọ́n òun lé gan òun sì mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ lòun olóhùn wá wò pé nígbà míì tọmọ kékeré bá ṣẹ̀ èyí ò mú èyí ò bá wí èyí ò ní kó kúnlẹ̀ tẹ́sẹ̀ rẹ bá lágbára èyí ò lè di ọmọ mi mọ́ lẹ́sẹ̀ ní o dé lókun tẹ́sẹ̀ wọn bá lágbára èyí ò lulẹ̀gba téèyàn ìyá níbi tí wọ́n tata gbogbo oríṣiríṣi ìyàtọ̀ náà máa fi ń jẹun òun wá pé ah bẹ́ẹ̀ ṣe tòun náà ṣe pọ̀ yìí jí kó wọn jẹra òun yà fọlọ́hún so kan àti pé káwọn yóò fi mọ̀ pé yẹn yẹ lòun oníṣẹ́ pé ńgbà míì tí obìnrin mi bá ṣe òfófó wọn wà ní ẹ dérú sí lára ló fi dérú síra wọn la ah ló fi kúnra wọn lérú mo á bí wọn mo ní bí ṣe ń sọ̀rọ̀ wọn wàhálà àánú rẹ̀ sì ń ṣe mí pé ah ah ẹ wò nísìn ẹ̀mí pé wọ́n fẹ́ yẹpẹrẹ ara rẹ̀ fọlọ́hún ẹ wo ń tí lọ lè ń ṣe tọ̀ mo á ní tí mo kẹfẹ́ béèrè ni pé ta ni eléri ẹni tó yẹpẹrẹ ara rẹ̀ fọ́lọ́hun jù wọ́n dákẹ́ wọn wò mí mo ní sèbá anabi ní bẹ́ẹ̀ ni anabi ni ó ní sayyidul mukhbitin òun náà nílò tọ́ tọ́ mo ní jòlá anabi ṣerú eléyìí rí abẹ́ lè mú wọn pa anabi ṣe bẹ́ẹ̀ rí ah ẹni rọ mo ní òpin ìpéyàn fẹ́ yẹ̀yẹ́ ara yẹn fọ́lọ́hun tí yẹn bá ti fi orí kalẹ̀ níbi ìrún ó ti tẹ́ ọlọ́run ọba lọ́rùn jù wa ghayatu dhul lillahi wad'ul jabha ala al-ard oníkẹ́yìn ò fi orí yàn lé ilẹ̀ ẹlẹ̀ fọlọ́run kódà nílà nẹ́bí sọ pé ìwọ tó bá forí kalẹ̀ tó bá tún sí gòngòrò mú rẹ sókè báyìí tí mú rẹ náà lélẹ̀ ò forí kalẹ̀ fọlọ́run ìyẹn ò forí kalẹ̀ imú wọn kalẹ̀ papọ̀ kó pírẹ́sì dáadáa so n ti ń jẹ́ pé èèyàn yẹ̀yẹ́ ara yẹn fọlọ́run nù ní so tẹ́ bá ti ń kírun fọlọ́run ó ti tó àwọn náfìlà tánàbí ni àyàn ó ti tó so ibi tí mo ti lọ gangan ni pé òun ni kéèyàn máa fi làákàyè kéèyàn máa fi ya ẹ̀sìn eléyìí ni pé tí gbogbo àdéhìsì mùdírù ó ní gbogbo àdéhìsì ò bá ti bá làákàyè òun mu wọ́n máa lẹ́ ni so tí ẹ bá wo lẹ́wù mọ̀ rẹ̀ ó rí pé a bá jọ ó tó bẹ́ẹ̀ kọ́ra kò ní diploma certificate lọ́wọ́ diploma certificate kò ní lọ́wọ́ kátó wá ní degree kátó wá ní masters ẹlòmíràn wá ní ní àmọ́ ìṣòwò tó fi ta ló já lásán ìmọ̀ lọ́dọ̀ rẹ̀ mutakabir ẹni tó jó ń gírí máa ń ká yìí wàláhi man kana mutakabbiran la yata'allam abadan ẹni tó bá jó ń gírí máa ń ká yìí kò ní lè jókòó kẹ́kọ̀ọ́ so àdánwò wa ni kí olódo kó máa darí nǹkan yóò máa ba nǹkan jẹ́ la yadri wa la yadri so òun ni pé ibi tí mo ti wá lọ ni pé irú àwọn ẹni yìí ẹni tó bá ti jẹ́ pò kí èèyàn ẹ máa rí ìròyìn àìní ka ẹ̀sìn kún lára rẹ̀ irungbọ̀n ní lára láti fi kalẹ̀ torí ó fẹ́ jayé wọ́n fẹ́ ṣe fàájì kọ́dà bọ́ kayọ́ ta kó torí pé kíni kò bá ra ká ìtì ẹ̀ mu yóò ní lára láti kírun lásìkò nínú ọmọ ìyá ọmọ ìyá rẹ̀ tó súnmọ́ gbágbági iná lọ sọ yìí oníbòrò ọba yọ lókè báyìí oníkírun yẹn ni pé yóò sún bọ́ọ̀lì gbá ìdùgbà tó ń bá yọ ọ̀rọ̀ ń bẹ lórí Facebook kì í ṣe pé mi ní ń sọ so ibi tí yẹn ti máa ń dá àwọn ẹni tó bá jẹ́ pò kéèyàn mọ̀nà ẹ wo àṣẹ ọlọ́wọ́n ọba lórí irun Allah ó dé mùsùlùmí tí ò ní mọ irun tí ò ní kírun kẹtọ́ wá sí kírun lásán ó gbọ́dọ̀ mọ̀rún kí tẹ́lẹ̀ bá ń kírun ẹ̀fẹ̀ lè ti ṣubú kẹsí irun ló ń kí yìí tó ń sin ọlọ́run náà nìyí ó ní pé káfílẹ̀ máa pàtàkì irun anabi sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà tí ó ti fi ọdún mẹ́wàá pe àwọn èèyàn sí akida sí tawhid àkọ́kọ́ iṣẹ́ tánibí ọ̀sọ̀ fún ẹ pé ẹ máa ṣe nínú Islam irun ni irun ni anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tí akida jókòó tán iná ni gbogbo ẹni tí yóò bá ṣẹ̀sìn láfi ń pariwo wallahi azim kò ṣe é dọ́gbọ́n sí tí ìbẹ̀rù ọlọ́wọ́n wọ̀ bá sílẹ̀ mi rẹ̀ téèyàn ọkọ bá ṣe ń kírun ò lè má kí ò lè má kí àfi kéèyàn ó kọ bóyá oṣù márùn yẹn ni bóyá ọkà ni owó bẹ́ẹ̀ ń ṣe ni so wọn náà wọn ká n ti ń jẹrun ni àmọ́ ìrun àṣà ìrun abáhùn bàbá wa bẹ́ẹ̀ ṣe ń ṣe ni wàláhì azim ìrun ní báǹkà kan wájú ọlọ́run ọba ìrun ní báǹkà kan ní ládàá wájú ọlọ́run ìrun anabi sọ̀rọ̀ sọ́làmù ó ti kó yí wa pé òun gangan ni òpó òpó ẹ̀sìn sẹ́mọ́tẹ́ ń jẹ́ òpó ẹ̀ wọ́rú kíní tó dúró yìí nìsín bí pàánù yìí ṣe dúró kí ọkàn kan kíní yìí sẹ́ni pé yọ̀ wálẹ̀ ni islam yàn níjọ́ tí òun bá ti yọ kú mbẹ́ islam yàn wálẹ̀ ni náà la sọ pé anabi sọ sọlẹ̀ pé rasul amr al-islam ntọ́ ń jẹ́ kọ́kọ́ ọ̀rọ̀ ọmọ ẹ̀dá mẹ́niyàn òun ni kọ́ jẹ́ mùsùlùmí islam ni wà umuduhu as-salah òpó islam gangan òun nìrun so bákan náà ìrun gbogbo tó bá lè wù ká ṣe lé ayé nínú iṣẹ́ tó bá díjọ́ gbẹ̀dẹ̀ kìyàmà òun lọ́wọ́ kọ́ béèrè lọ́wọ́ wa o òun lọ́wọ́ kọ́ béèrè anabi sallallahu alaihi wa sallam ó ní pé tó bá dín ní ọjọ́ gbẹ̀dẹ̀ kìyàmà inna awwala ma yuhasabu bihi al-abdu yawm al-qiyamah min amalihi salatuhu ntọ́lọ́wọ́ kọ́kọ́ bíi lọ́wọ́ mẹ́dámọ́ nìyẹn tó bá jọ́ gbìndà kìyàmọ́ nínú iṣẹ́ yẹn irun ni o tírun bá da tọ́ waqad aflaha wa anja ntọ́ wọn la wa in fasada tírun bá bàjẹ́ waqad khaba wa khasir ntọ́ ń sófò ṣọ́ọ̀tì yányá kọ́lọ̀ kọ́mọ́jì ká ṣọ́ọ̀tì kọ́mọ́jì ká sófò soba kana ká fi lè mọ pàtàkì bí irun ṣe tó anabi sallallahu alayhi sallam anabi máa fún eh, ẹni ọ̀rọ̀ anábì ní agbára lórí ẹni tí máa ń gbà ẹni ẹni tí kò bá kírun kọ́dà anábì sallallahu alaihi wasallam anábì jẹ́ kó yóò tọ̀hún pé kèfèrí ló ń tọ̀hún abdullahi bin amr bin asi òun ló sọ pé anábì sallallahu alaihi sọ báyìí pé man hafaza ala salah ẹni tó bá ń ṣọ́ ìrun kanat lahu nurun wa burhanun wa najatun ń tọ̀hún ó ní ìmọ́lẹ̀ kanat lahu nurun kana lahu nurun wa burhanan wa ẹni yẹn yóò ní ìmọ́lẹ̀ tẹ́ bá wojú rẹ̀ ẹ mọ̀ rápẹrẹ ìjọsìn àpẹrẹ ìbádà lójú ẹ̀ bóòlù yóò ṣe wà tí ó sojú wókò tẹ́ ní rí àpẹrẹ tútùtù ẹ̀sìn lójú yàn ẹ́ tẹ́ bá rẹ́ lómi báyìí wọn pé àṣẹ tó bá ẹ̀ sì mọ béèrè pé ṣé mùsùlùmí ni ẹ dákun ṣe ẹlòmíì aláwo tìjọ aláwo ẹlòmíì rò pé kọ́lá bẹ́ẹ̀ lómi ìwé láwà ní ẹ̀tọ́ máa rí ojú náà ni pé ẹ sójú mùsùlùmí náà ni ẹ ẹ tòun ti láwà ní jẹ́ǹjẹ́ yìí náà ojú yìí ò rọ ojú lélẹ́yìí ojú ẹyin ẹjú ẹlòmíì ẹ̀wọ̀n wò bí ẹyin ju bí ẹyin ju kọlọkọlọ tóró ti mú ọtí ojú ti pa wọn wá débi wá sọ wọn á pariwo fàn wọn mọ lójú tán wọn mọ sọ gbẹ wọn ti sá ìsakúsa sí kan tó dé so gbogbo rẹ ẹni tí ẹni tí bá ń kírun ojú rẹ ò ní rí báwọn ẹ máa rí apẹrẹ tuntun ojú rẹ anabi sọlọ sọlá ni pé wàmẹ́lẹ̀ yóò ẹni wọ́n sì làtọ́ bá jọ́ gbẹ̀ndàlẹ̀ kìyàmà amẹ́ntí kì í bá kírun lẹ́yìísẹ́lẹ̀ onúurùn ńtọ́ òun ní ní ìmọ̀lẹ̀ kankan lójú wọ́n bọ̀rọ̀ hánùn kò ní ní àwíjàre tí ó mú dọ́dọ̀ ọlọ́run sòwòlẹ́nà ẹ̀jà ńtọ́ òun ò ní ńlá lọ́dọ̀ ọlọ́run tó bá dé gbẹ̀dẹ̀ kìyàmà anabi ni wà kánà yawm al-qiyamah mẹ́ àkọ́rùn ńtọ́ òun àtàwọn kọ́rùnà wà fìràáwùn òun àtàwọn fìràáwùnà náà wọ́n jọ bẹ́ẹ̀ ń bì kankan náà ẹni tí ì bá kírun wà hámẹ́nà òun àti hámẹ́nà wọ́n jọ wà ń bì kan náà àwọn ọ̀tọ́ ọlọ́run wọ́n jọ wà láyè kan náà ni wà Ubay ibn Khalaf òun àtàwọn Ubay ibn Khalaf wọ́n jọ wà láyè kan náà ẹni tí mùsùlùmí ti bá kírun àwọn ọmọ ọ̀dọ́ ọmọ tó ti kọjá bàlágà kóbìnrin ọmọ òwú kọ́ máa kírun wallahi alazim òbí òun ò ní nínú pa bùn òun ò nínú ẹ̀ṣẹ̀ wọn o tora nàbì ti sọ fún wa láti pé tọmọ bá ti ń pé ọmọ ọdún méje ní kẹtì máa kọ nírun kí múrú awladakum bis-salah wa hum abna' sab'a wadribuhum 'alayha wa hum abna' 'ashara ẹ ti máa nà wọ́n nítorí pé ò kírun tó bá di ọmọ ọdún mẹ́wàá ẹ̀rí kíngbà tó ń bá fi dàgbà yóò ti mọ wọn lára sobi tí kò bá jẹ́ kírun ó mọ́ ọmọ rẹ̀ la kèé sì rún pátípátí wọ́n gán kí dáadáa wallahi al-azim tẹ́ bá rí àwọn ọmọ ọdún mẹ́ta míì ẹ sì máa rí i pé Allah ọlọ́run kọ́ mọ̀ jẹ́ kí dáadáa kó wà lọ́wọ́ òbí o ọlọ́run jẹ́ kó bí o ní dáadáa ẹ ní kọ́ wọn wàláì fún ara wọn ni wọ́n sì máa ṣe kí ọmọ rí ọmọ ọdún mẹ́ta kọ́ máa ṣe tàjínù ah, tàjínù ọmọ ọdún mẹ́ta níbi irun tí bá ń kírun náà wà ní kúkú báyìí òun náà fi dìde sókè ìgbà tó rí pé bí màmá òun ṣe ń ṣe nù bí bàbá rẹ̀ ṣe ń ṣe nù àwọn bàbá tó kú yọmọ kírun tí yọmọ họ̀dí yọmọ họ̀dí ọmọ náà wà lókè bí ẹsẹ máa ń họ̀dí kírun nu so irú eléyìí kìí ṣe ìlànà tó dáa wọ́n gán gbọ́dọ̀ kọ́kọ́ máa kí kò pa láì kò pẹ́ jù kò pẹ́ jù kí wọ́n pe ah pé sírun ah, ẹ̀dàkùn bò náà ṣe ń kí àbí kọ́ ọ̀nà ọmọ yọjú àwọn tó bá jó ń sún náà ẹnìkan kò lè mọ̀ ọ̀run kí tí ì bá sún sún náà wàláì láàzìn sẹ́ni kí wàláhì mo sẹ́ ẹni tí ì bá tó ń súná kò lè mọ̀rún kí mo fi ọlọ́wọ́n bá búra sẹ́ni mo ń fi ọlọ́wọ́n bá búra ni ó lè mọ̀rún kí mo kéwú ní ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí mo lè kà á wàláhì ìjọ tí ń kọ́ àwọn ọmọ awọ́lì tì dá yìí wọ́n pẹ̀ yẹn ọmọ yìí ẹ̀ ti bẹ̀rẹ̀ kéwú ju oṣù mẹ́fà lọ nísìn ẹ̀ mọ̀ tí mọ̀ lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún tí mo fi kéwú àwọn ọmọ tán jẹun súnà ní awọ́lì tì dá yìí mo kéwù ìmọ̀ tí ń jẹ́ dua ul istiftah lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún ẹ inú tí ẹ máa ń kílẹ̀ ńgbà tó bá ṣe kọ́ mọ̀ tán tó bá dákẹ́ tán tó bá ṣe tó bá ṣe Allahu akbar kó tó bẹ̀rẹ̀ kéwù Allahumma ba'id bayni wa bayna khataayaya kama ba'adta bayna al-mashriq wal-maghrib àbí subhanaka Allahumma bihamdika wa tabaraka ismuka wa ta'ala jadduka wa la ilaha ghayruka ìmáàmù wo ni máa ń dákẹ́ tí ó dákẹ́ lọ gbá tó bá ti Allahu akbar tí ó wà dákẹ́ lọ gbá kó tó di pé yọ bẹ̀rẹ̀ alhamdulillahi rabbil alamin kò sí àfọ̀nsúnà tó bá jọ so èyí ò lè mọ̀rún kí gbogbo nǹkan yóò lè máa ṣe àfi kí yóò ṣe pẹ̀lú sunna nabi sallallahu alayhi wa sallam náà ni so òun ni pé tí wọn bá ń fi irun kalẹ̀ kẹmọ pé nìyẹn munafiki ni ẹni tí irun bá ṣòro fún wa inna ha la kabiratun illa so bákan olúwa bá ní pé wa idha ra'ayu wa idha ja'u ila salati qamu wa idha qamu ila salati qamu kusala yura'una an-nas wa la yadhkuruna allaha illa ẹni tó bá jẹ́ munafiki irun ọmọ nílára tó bá ti pèrún Allahu akbar òsín ní ọjà dídẹ́nu ẹ̀ bí ọba pòsé òun síta yóò sì pò yóò pa ẹlòmíì inú ní ọmọ pòsé sí lẹ́nu jẹrẹ so yóò ti nílá o àsìkò òrùn tó dé so ara tí yẹn máa fi ma ẹni tó bá jẹ́ mùsùlùmí gidi òun ni kí irun kó ràn yẹn lọ́rùn irun tá a tún wá ń wì jàmá tẹ́fì máa bí pàtàkì irun ṣe tó anabi sọ̀rọ̀ sọ́làm ni pé inú máa ń bí òun sí ọkùnrin tó yẹ pé inú lé ní ti máa ń kírun kí lọ mọ́sálásí inú máa ń bí òun òun fẹ́ lé ní ẹjọ́ lé mọ́ wọn lérí kẹ sún kílé gbogbo ló sún mọ́ papọ̀ mọ́ lé wọn lérí ṣe wo kéṣe pé kéè kí o ẹnu pé kéè wá sí masalasi kódà irun pàtàkì débi pé afọ́jú ó wá bá nabi sallallahu alayhi wa sallam ó ní èmi o àsìkò tí mo wà yìí ìyìn lè rí ẹni tí ó mọ fà mí wá masalasi ìsìrìnà ọ̀nà mi sì jìnnà anabi dákẹ́ anabi ní tọ́ ọ̀dà ọfẹ́ máa lọ ànábì ni wá àtẹ́sùmá àdán àwọn àtẹ́sùmá nìdá sọ ma ń gbọ́ tó bá ń pèrún ó ní wọn ma ń gbọ́ ànábì ni àà ah, ó tó bẹ́ẹ̀ ó yà máa wá náà ni kódà bó ma fẹsẹ̀ kọ́lẹ̀ kó yà mú ọ̀pá rẹ̀ kó yà máa fi wá kódà bó rẹ̀ ń tí wá kó yà wá. tó fi mọ bí irun bó ṣe pàtàkì tó fún mùsùlùmí sòrun náà àpòdò kí pátípátí tó rà nàbí máa ń pariwo pé sọ́ọ̀lù kama ra'aytumuni usalli bẹ́mi ṣe máa ń kí ni káyìn náà ṣe kí o ẹ máa kírun gẹ́gẹ́ bẹ́mi gan ṣe ń kí ni káyìn máa kí so túmọ̀ sí pé challenge ń bẹ níwájú èmi àti ká ò lè wá pé bóòlù ànábì ṣe máa ń kírun bóòlù ṣe máa ń kí so àmọ́ kankan kí ju kan ṣe asalaamu abẹ́rẹ́ orin lọ níta àmọ́ sínú ìgbà tó wà serious nù ò ní serious sínú bàtà bàjẹ́ asalaamu láìlá ìtún àmúra sínú Allahu láìlá ìlà wà láìlè káyé wọn ò ní múra sí irun gẹ́gẹ́ irun gẹ́gẹ́ wọn ò ní mọ̀ kí so abẹ́nu mi yóò mọ̀ á retí ìgbà tí wọ́n si tí wọ́n bá dá wàdà kalẹ̀ lẹ́yìn irun yóò ti wá múra kalẹ̀ wọ́n wọlé alẹ́ ilẹ̀ àti sẹ́lẹ̀ irun tó yẹ kó múra sí ẹ̀ múra sí so ọlọ́run kó mọ́ sànú fún wa tó ipa àwọn bídí àwọn ṣètánì ti wá dúró dè wọ́n níbẹ̀ sitani ń wá sọ mọ́sálásí di ibi chọ́ọ̀chì wọ́n mọ̀ wá hóyè wọ́n mọ̀ hóyè tó bá ti kírun tán wọ́n mọ̀ hóyè wàláyé mọ́sálásí mùsùlùmí ìmọ̀ ń dákẹ́ ni jẹ́ tó bá ti kírun tán tó yẹ pé àwọn ẹnìkọ̀ọ̀kan tí bá ń ṣe àdìkárù rẹ̀ ẹ̀ sì mọ̀ gbọ́ǹta tó yẹ pé ẹnìkọ̀ọ̀kan ẹnìkan tí bá ń dá tiẹ̀ ṣe subhanallah subhanallah kókò yẹn lẹ́kàn máa gbọ́ nínú àni Abdullahi ibn Abbas ń sọ ipe mi máa ń mọ̀ pé ti kírun tán pẹ̀lú pé máa ń gbọ́ ohun àwọn èèyàn níta kì í ṣe pariwo bí wọ́n ṣe máa ń kún bọ́n ṣe máa ń kún ní kankan ah ìran ti parí ìran ti parí so àmọ́ lọ́dọ̀ tí wọ́n yà yín wọ́n bẹ̀rẹ̀ ju wọ́n bẹ̀rẹ̀ orin ni nínú mọ́sálásí tó máa ti kírun tán olúwa ní wa aqimu salata wa atu zakat olúwa ní ẹtú máa yọ zaka zakat tá à ń wí yìí òun náà ni nǹkan tó ṣe pé ó jẹ́ àṣẹ látọ̀dọ̀ ọlọ́run ọba tá a máa mú nínú àwọn dúkìá kan ní àsìkò kan tí dúkìá yẹn bá dé déédéé iye kan á wà pín fún àwọn kan lẹ́yìn bàtà bá gbà lọ́dọ̀ àwọn kan tán so zaka òun náà ni dúkìá yẹn ni pé bóyá owó ni zaka owó ń bẹ zaka harf ń bẹ yẹn ni pé oko zaka al-an'am òun náà ń zaka àwọn nǹkan dábà malu rànkúnmí ewúrẹ́ agbo àgùntàn zaka rẹ̀ náà ń bẹ ó sì gbogbo iye adad tí kọ̀ọ̀kan wà tó pé tí wọn bá ti ní dandan gbọdọ̀ yọ zaka lórí rẹ̀ àmọ́ tó wọ́n lọ gbajúmọ̀ jù gẹ́gẹ́ bí àwùjọ táwọn ń ṣe mí yìí owó ti ní n ti ń jẹ́ dédé gold tó pé tó bá lọ lè béèrè gold lọ́jà. Ja tó o béèrè gíráàmù kí ló ń ta gíráàmù kan ọ wà times ẹ̀ by eighty five eighty five gram fún gold náà lẹ́wà kọ́ǹvàtì rẹ̀ sí náírà dèdè rẹ̀ lẹ́yìn ó fi yọ zaka àbí kí yọ kọ́ǹvàtì ẹ̀yìn eh, sílfà sílfà ní tiẹ̀ nine hundred and fifty nine hundred and fifty five hmm, nine hundred and fifty five nine nine hundred and fifty nine hundred and fifty gram náà ni ti sílfà ní tiẹ̀ tíyẹn bá ti lọ sọ́jà tíyẹn béèrè pé èlò ni wọ́n ń ta gíráàmù sílfà tíyẹn bá ti sọ fún yàn pé iye báyìí la ń ta ọwọ́ times ẹ̀ by nine hundred and fifty so yẹrẹ eré yẹn ní ní sọ́ọ̀bù zakat bóyá alápèjúwe ìyẹn lọ sí tọ́tí ta gold bóyá lọ́jà ọ̀dọ́ àwọn ọmọlá tó máa ń ta ìyẹn wá béèrè pé èlò ni gíráàmù gold kan wọ́n á sọ fún yàn pé ten thousand naira ó mi pé ten thousand naira yẹn wa times it by eighty five ó mi pé nǹkan bíi eight hundred and fifty thousand nìyẹn so bí o ṣe mọ́sí máa ń mọ iye kò ní ìdí kọ́ ẹ pé ọmọ gbogbo orú nǹkan báyìí yẹn gbọdọ̀ mọ́ fún ara yẹn ìpínlẹ̀ tó yẹ kí mùsùlùmí ó gbọdọ̀ mọ́ ni ìpínlẹ̀ tó yẹ kí mùsùlùmí ó mọ̀ ni ẹnu tó kàn lè kó dààmú ni pé ìmọ̀ ìmọ̀ ìválù gold báyìí so n tó lè kó dààmú bọ̀ nù àmọ́ tó bá ti mọ ìválù gold ó gbọdọ̀ mọ etí zaka so n tí yóò sì yọ nínú zaka yẹn ẹlòmíì yóò tún mọ dààmú ara rẹ̀ yóò mọ fìtínà ara rẹ̀ káàkiri kiri lókè nìkan kìnìkan yẹn tó bá ti ní iye owó rẹ̀ tó bá ní tó bá ti tó lè sọ́ọ̀bù tó tó o dédé eighty five grams ń kí ló ṣe ni pé ọkàn dá sí forty yọ dá sí forty yọ yọ two point five percent náà lè yọ yọ nínú owó tó bá ní two point five ní náà lè yọ yọ irú tó bá ní eight hundred and fifty thousand ó ní sẹ́ abó ní one million lápèjúwe one million yẹn ó kàn gé sọ́nà forty ni so kí ni ó jẹun bóyá fifty thousand naira twenty five thousand naira tó náà lè yọ nínú one million so ìnísọ́ọ̀bù sàkánù kojú báwọn náà lọ so irú eléyìí lọ́wọ́ bá pa ọ́ láṣẹ zakayiyọ ìwà ni Olúwa bá subhanahu wa ta'ala ó jẹ́ kó yẹ wá pé ẹni tó bá lówó ntí máa ń mú àlùbáríkà wọ owó sí òun náà ní zaka la yanqusu minal mali sadaqa sàká kéèjé kó yẹn máa dínkù ṣùgbọ́n yẹn ni pé ṣètọ́ni ni wọ́n máa fẹjú mọ́ pé ha inú one million wáyé twenty five thousand fẹ́ni tí ọmọ ìgbà tó ń ṣiṣẹ́ ọwọ́ àkó fún un òun náà tó wá ní twenty five thousand naira lọ́wọ́ ó kó fún náà ni sòrò eléyìí iná ni tó lu pa wá pé tá a bá ń kírun ká tó yọ zaka irun yìí everybody ni but zaka kì í ṣe ti gbogbo èèyàn ẹni tí o bá ti ní kò sọ̀rọ̀ yẹn fún sẹ́ni tí o bá ní kò sọ̀rọ̀ yẹn fún àmì ẹni tó bẹ́ẹ̀ lé ní dandan ni kó yọ tí o bá yọ òun gan ń dá ọ̀ràn fúnra rẹ̀ níwájú ọlọ́wọ́n ọba sọ anabi sallallahu alayhi wa sallam ìgbà tí ó rán Mu'az lọ sí Yaman ó ń sọ fún pé kó lọ lè sọ fún wọn pé àkọ́kọ́ tó kọ́ pé wọ́n sí tí bá ti gba tawhid lẹ́yìn náà okùn ìrun tí bá ti gba okùn kíni okùn zaka so anabi wa ni tukhadhu min aghniyaihim wa turaddu ila fuqaraihim wà á gba zakan lọ́wọ́ àwọn olówó tán bá ní ọgbà ni tó bá gbà tán wà á pín fún àwọn tálíkà àìmọye ọ̀gọ̀rọ̀ mùsùlùmí tó ní owó lọ́wọ́ tí kì í yọ kankan pàtàkì jùlọ àwọn aláàfáà ẹ̀rù bẹ́ẹ̀ pé bóyá wọn ní káwọn ọmọ mọ̀ ẹ̀yọ wọn tó bá ti lówó tó bá ti dépò pé kọ́ ọyọ zaka dandan ni ọyọ ọjà afa ni ọjẹ oníṣòwò ni ọjẹ oníkìní kan ni so ọgbọdọ yọ ni so ara ń tí ń kó fìtínà bá wùjọ nu ara ẹwù zaka ẹni tí bá ń yọ zaka sàkójẹ káwọn àwọn tálíkà gan wọn fẹ́ràn olówó ẹ dákun ọyọ zaka ní sọ wá pé fáwọn èèyàn gbẹgbẹgbà tó bá ti dín náà ti máa nàgà pé alájẹ káàbọ̀ ah, alájẹ káàbọ̀ àgbélẹdẹ. Ah, so ó wúlò fún wọn níjẹ́ báwọn ó fún wọn zaka àmọ́ pé aláyé ń bọ̀ pẹ̀lú mọ́tò rẹ̀ ní kí n sì rí kí mọ́tò òun sì lásìdẹ́ǹtì báyìí ẹ̀ẹ́n ìgbà tó yọ zaka fún wọn ò fún ọ mọ fún wọn ní ọrẹ ọmọ fún wọn ní nítorí ẹkọ fún wọn torukuru lọ́wọ́ arò sí ọ ní kí gbogbo mọ́tò òun tiẹ̀ jóná gbogbo àwọn ọmọ rẹ̀ kankan jóná papọ̀ mọ́ bẹ́ẹ̀ ní gbogbo àwọn rukuru ń àwọn gbà tó bá wúlò fún ọmọ ọlọ́njẹ́ mi rè é gún o hm, wọ́n bá bọ́ nìsín hm, àwọn náà jẹ asọ́fà o tó ara ń tíza kàmọ́ndálẹ̀ nù àbí kí wọn mọ tọrẹ àánú kí wọn mọ fún yàn ní nǹkan tí tí bá ní tó islam kọ́ ní ẹ̀kọ́ oríṣiríṣi anabi sọ̀rọ̀ sọ́làm ní ká tọrẹ tahabu ẹ mọ tara yín lọ rẹ tahadu tahabu bẹ̀rẹ̀ wáyà mi ni tahadu tahabu ẹ mọ fún yàn ní nǹkan kàn bá lè má tahabu kàn bá nífẹ̀ẹ́ ara yín ni tó ní pé yóò nífẹ̀ẹ́ olówó torí olówó náà ti fi ìfẹ́ hàn sí wọn pẹ̀lú fún wọn ní nǹkan so irú eléyìí náà lànà sọ̀rọ̀ sọ́lá ń pa wá láṣẹ anábìwá ni wa ma tuqaddimu li anfusikum min khairin tajiduhu inda Allah ń tẹ́ bá ṣe síwájú ní oore tẹ́ ṣe kalẹ̀ rúzàká yìí tẹ́ yọ irun tẹ́ kí tajiduhu inda ẹ bá lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ẹni pé sàn ilé ṣan bùsùlẹ̀wù kó kéré ma ẹgbẹ̀sán rẹ̀ so bákan níbi irun kíkí ẹ̀rí pẹ̀lú wa ni wà á kí mu sọ̀la lára àrùn tánà sọ̀rọ̀ sọ́lá mu kọ́ wa bó ṣe kọ́ wa ní àwọn irun ọ̀ràn yẹn kí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà láti máa kí irun náfìlà náà àwọn náfìlà tó ṣàlàyé fún wa kódà nàbì sọ̀rọ̀ sọ́lá mu sọ débi pé àwọn náfìlà yìí a gbọ́dọ̀ mọ̀ ní pàtàkì torí pé àwọn gangan lọ́lọ́run máa fi fi ń ṣe pípé fún àwọn nǹkan tó dínkù nínú àwọn ọ̀ràn yàn kódà àwọn rìwáyà hadisi mi wà tó ní pé kò sí ẹni tó lè kírun lákìpé tí ò ní ní kùdìẹ̀kùdìẹ̀ tí ẹ gbìyànjú kọ ìtọ́wá kù tọ́lọ́n bá rí pé ah, ibi ó ṣẹ́kù so bóyá mi kàn rán ni àbí mi rúkú náà ni àbí wọ́n bí àwọn tasbihati tó yẹ kó ṣe ni so lèyìn ó ṣe pé tí ó ṣàdínkù àmọ́ àwọn náà wọ́n á fìlù tí yẹn bá wá ń ṣe lẹ́yìn rẹ̀ ń anabi náà ni tójìbàrú bin nawafil ọlọ́run wa ni pẹ̀lú àwọn náfìlà yìí mò ń fi ń ṣó papọ̀ ìfi ìfi ìfi ṣó papọ̀ kókó fi lè pé so náà ni ọ̀pọ̀lọpọ̀ náfìlà tánàbí sallallahu alaihi wasallam máa ń kí tánàbí bá ti kírun ọ̀ràn yàn tán ń wọlé rẹ lọ́nu ilé lànàbí ti máa ń kí àwọn nàwáfilẹ̀ báwọn sọ̀rọ̀ bá náà ṣe máa ń ṣe nìyẹn inú yàrá wọn bá ti kí tán báyìí wọlé lọ́nu wọn lọ lè kí náfìlà nílé so torí pé kí ni la taj'alu qubur buyutakum kubura sallu fi buyutikum ẹ máa kírun nulẹ̀ yín ẹ máa sọ lẹ́yìn di bíi sàárè sàárè làyè ti kírun ẹlòmíì kèé kírun nulẹ̀ rẹ̀ rárá kèé kírun nulẹ̀ rẹ̀ gbogbo nǹkan tó bá ṣe mọ́lásí náà ló ti máa kì í yẹn náà ọba amútó sunnah nabi sallallahu alayhi wa sallam ó fẹ́ ká máa lọ sí mọ́sálásí ká máa lọ lè kírun gbogbo àwọn nǹkan wọ̀nyí tí yẹn bá ń ṣe dáadáa ní àwọn náfìlà bẹ́ẹ̀ ní náfìlà àti kìnínà zaka òun náà ní náfìlà àwọn zaka náfìlà àwọn ni sàárà sàárà nù kọkàn wo sùn kò sì fún yàn ní nǹkan kọkàn wo kò ní ah jẹ fẹ́ nìyí kìsìkì bọ́yá ọ̀fẹ́ bùn lẹ́bùn ọkàn wò kí jẹ jẹ ń fún nítorí tọ́lọ́hún ìgbà míì náà sì ni ẹnitọ́ lẹ́tọ̀ sẹ́bùn yóò tún fi ẹ̀mí pé ẹ̀bùn àti sàárà ni anábìnrin tó bá ń fún mọ̀lẹ́bí rẹ̀ ní ó yá burú rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ ọmọ ìyá rẹ̀ àwọn tó ń jẹ́ ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ọmọ àbúrò rẹ̀ kàn fún wọn ní nǹkan so ó lè mú ẹ̀mí méjì pọ̀ pé ẹ̀mí sàárà kó tó jẹ́ ẹ̀mí ẹ̀bùn so tọ́lọ́wọ́ bá tẹ̀ sàn ẹ́ lẹ́sàn gan yọ sàn lẹ́sàn pé ọdẹ bí papọ̀ tó lẹ́nu wọ́n tún fẹ́ràn rẹ̀ pé alábáyá náà ti ẹ̀ka mi kún báyìí so ọgbàládà yìí hùn lẹ́yìn náà wọ́n tún gbàládà pé ó ṣe sàárà so náà ni èèyàn máa ń da àti lílé yẹn sì máa ń da lọ́ta ẹlòmíì kò ní da nílé gbogbo àwọn aránulé ó he tiẹ̀ pa so àwọn ará ta wọn àmà aláìkẹ wọn máa lọ lè ṣe bùlàbùlà fún wọn níta so wọn lọ ṣe bùlàbùlà fún àwọn ará ilé rẹ yìí sorú nǹkan báyẹn kì í ṣe nǹkan tó bá a mu so bí wọn ń ṣe nílé tí wọn bá tóra tó ní bùkátà níta náà kí wọn ṣe fún un so ti ń jẹ pé èèyàn ọba ẹ̀sán yẹn lọ́dọ̀ ọlọ́run ọba ẹ wá wo ní tolú ọba wí tó fi parí rẹ̀ ó ní wàá máa tẹ fọ́ máa tuqaddimu li anfusikum min khairin tajidu indallah wọ́n rò pé nìkan ni wọ́n ń ṣe fún o ṣe fún ẹnìkankan o eré ara rẹ ló ń ṣe fún wàláhì àsìm tíyàn bá gbọ́n tíyàn bá gbọ́n náà lànàbí ni eh, ayukum maalu wa arisihi ahabu ilayhi min malihi anabi ni ta nínú yín tó ṣe pé owó olówó náà lọ fẹ́ràn ju owó orí ara rẹ̀ lọ ó fẹ́ràn owó olówó ju tiẹ̀ lọ àwọn sọ̀hábà ni ah, ma minna illa wa malu ahabu ilayhi min mali wa arisihi wọn ní kò sẹ́ni kankan nù wa àfi kó jẹ́ pé owó tiẹ̀ náà ni wọ́n fẹ́ràn ju owó táwọn tí wọ́n jogun rẹ̀ lọ anabi ni ọ̀rọ̀ tí ń sọ yé yín ẹ jẹ́ ń ṣàlàyé fún yín anabi ni wà inna malahu sórí tí ń jẹ́ owó tiẹ̀ ma qaddama ntọ́ bá ná owó tọ́ ná ṣẹ̀pọ́n mi nìyẹn sì fẹ́ owó tí mo ná nìsín mo ti ná jèrè kọ́dọ̀ yóò ní láìkí owó tó bá ti fẹ́ ná ó ti wọ́n pé ó jẹ́ ná fún ọ sórí tí ń bẹ ní bank tí ń bẹ nulẹ̀ òní ọmọ pé ọsẹ one million lé ọsẹ kù kìnìún kan lé ọsẹ kù kìnìún kan lé so náà ni ẹ dákun kéèyàn òdiwó lé alifa ká máa gbé ní twelve million ká máa jẹ twelve million yàn gbé a nínú lé sẹ́ni pé àdánwò ń bẹ lára àwọn èèyàn wàláì nàzìn àdánwò ń lára àwọn èèyàn fa ẹlòmíín ní kànga wọn gbẹ kànga wọn àdíwó síbẹ̀ nàìjíríà yìí wọ́n gbẹ gbogbo bí ẹni gbẹ ẹ gbẹ sọ́kàwé wọ́n wá lódò ó síbẹ̀ ah wàláì tí àwọn funfun bá ń gbọ́ irú àwọn èrò rí wa yẹn wọ́n mọ̀ pé ah wèrè gbá làwọn nàìjíríà yìí mo fi ọlọ́run bá búra wọ́n mọ̀ pé wé irú wèrè tó serious tààrà làwọn nàìjíríà yìí ah, ah kí lẹ́yìn fẹ́fẹ́ léyìí ṣe kí ọkàn máa kọ́ máa pa ìlú wọn sínú sọ́kàwé omi làwọn ń pẹ́ síbẹ̀ tẹ bá dé Saudi wàláì ẹ̀ nírí gbogbo àwọn táǹkà báyìí ẹ wà máa ń pè mbọ́nà ń pọnmi sí sọ́kàwé làwọn wọ́n gbẹ́ sọ́kàwé báyìí wọ́n sì rọ omi síbẹ̀ bámú sọ́kẹ́ máa ń pè mbolomi ti ń wá ibẹ̀ náà ibẹ̀ nínú kan ibẹ̀ làwọn ti máa ń fa omi sọ́kàwé omi náà máa ń rọ síbẹ̀ owó làwọn kó sí yá ẹ̀ sọ àfikọ́ lọ́n kó sànù fún wa so anabi ni owó olówó náà lè yẹn máa ń like owó tó páìlì jọ̀hún àbí tó wà ní anú àkáǹtì ọmọ fẹ̀mí tẹ̀ ìtò náà anabi ni sọ wá rí ìtọ́ náà yẹn ń gangan ní tiẹ̀ iná lọ́lọ́run fi ní kò wá mọ́ tó kọ́ dìímú lè ànfúsìkò níta bá ná fúnra ara yín yẹn yẹn pé tẹ ná tẹ fi ṣe sàárà tẹ fi yọ zàká náà lẹ́ bá tẹ̀jìdú ìndàlọ́ ẹ bá lọ́dọ̀ ọlọ́run olúwa ní inna Allaha bima ta'maluna basira olúwa ní gbogbo iṣẹ́ tẹ bá fẹ́ ṣe yẹn ni pé tẹ bá fẹ́ kírun ẹ gbà kúlù ọba ń rí yín pẹ̀lú òrùn tẹ fẹ́ kí ẹ kí náà ni anta abudallah aka annaka tara fa in lam takun tara'u fa innahu yarak tó bá ń sin lọ́hùn inú stage tó yẹ kéèyàn ó dé kọ́lọ́kọ́ mọ́sá jẹ́ kí gbogbo àná ká débẹ̀ o tó bí kéèyàn mọ́ sin lọ́hùn bí ẹni tí ń rí ọlọ́hùn tó bá tiẹ̀ lè rí ah, kí ọmọ òkè tọ́ ọlọ́hùn ọba yìí ń rí mi so ṣe ẹni tó mọ̀ pé ọ̀gá òun wò òun lẹ́nu iṣẹ́ ẹ̀rí pé kò ní mọ̀ sí mẹ́lẹ́ yóò múra ṣiṣẹ́ ni tí ó bá ṣe ẹ̀sìn mẹ́lẹ́ tó kọ́ wọ́n báyìí pé sọ́gà ìṣe lọ ẹ̀jẹ̀ ìṣeré díẹ̀ so ẹni tí bá máa ń fíìlì ma'iyatullah subhanahu wa ta'ala kọ́lọ́wọ́n bá máa ń rí mi kéhe kọ́lọ́wọ́n bá máa ń rí mi ojú ọlọ́wọ́n bá tó mi so nígbà tí bá ń kírun ó gbà pé inna Allah bima ta'maluna bàṣubẹ́ẹ̀ lẹ́ni tó fẹ́ yọ sàkánà kó náà yọ sàkánù pẹ̀lú pétọ́ torí pẹ̀lú ikhlas pé ọlọ́wọ́n bá wọ́n ni mo fẹ́ ṣe é fún kì í ṣe pé kí n ṣe tán kí n tún mọ wádìí ẹ̀ káàkiri pé wọ́n ẹ̀yin èèyàn dé aláìmoore lẹ jẹ́ dé ọ̀rọ̀ yín sú mi ọ̀rọ̀ yín sú mi o kò ó nídìí gbogbo eléyìí fún tíyẹn bá yọ zaka torí pé kíni olùwàbà subhanahu wa ta'ala òun lèyàn gbọ́dọ̀ máa retí ẹ̀san ní ọ̀dọ̀ rẹ̀ kọlọ́mùbá kó máa ṣàṣàánú fún wa kí ó ṣe àlékún àgbọ́yé rẹ̀ fún wa ntí ń jẹ́ ìbáàdà òun náà ní sísẹ́ sìn bẹ̀rẹ̀ látòrí irun kíkí wàláyé rí pé ń gbogbo ala ní challenge o kálọ lè mọ bá ń ṣe ń kírun kálọ bá ń ṣe ń kírun ẹ torí ọ̀rọ̀ ayé gbogbo aláàmọ bá ń ṣe ń ṣe é bí ọ̀rọ̀ ayé yà ẹ̀rọ àjọ mọ ọ̀nà tí ó gbà kọ́dà lómi ẹwẹ́ lómi tó bá fẹ́ ṣe nǹkan yóò tún mọ lọ́bí káàkiri wọ́n fẹ́ ṣe admission yóò mọ wá ogbọ́n ní pẹ́ dákun ọ̀nà wo ni admission yóò fi bọ́ sí báyìí ní kẹ̀kẹ́ ẹ̀hún so kí ló tó ní wá ọ̀nà tó fi rí àkìyàmọ̀ rẹ̀ so kọ́mọ́ṣá sànù fún wa. كوشنرون هذا وصلى الله على محمد وعلى آله وصحبه وسلم تسليما نعم السلام عليكم وعليكم السلام ونبغني هل يجوز إخراج الزكاة الفطري في أوائل رمضان وما هو الأصناف التي تخرج منها زكاة الفطري نعم زكاة الفطري ẹ̀rí pé àwọn náà ti kàn yádà rẹ̀ a zakatu alfitri ìyẹn pé zaka tá a máa ń yọ ní àsìkò ìtúnu àwẹ̀ sòtí yẹn bá ti gbó kọ́hún lásán gan èèyàn challenge ń tó bá ní ká máa yọ níbẹ̀rẹ̀ àwẹ̀ ìgbèrè àwẹ̀ bò sògbà tá a sọ pé zakatu bidaya tu sawm zakatu bidaya ti sawm kí n sì pé n ta wínú zakatu fitri la pè é so ṣe rí àwọn ènìyàn ọlọ́run kó kàn sànú fún yàn ṣe rí ọmọ ènìyàn ó máa nídìí kó máa gba ìmọ̀ràn lẹ́yìn náà kó sì máa fi àlàfo lẹ̀ fún ìmọ̀ràn yọtọ̀ mi ènìyàn bá ti dúndú pé ìní gbàmọ̀ràn ìní fàlàfo lẹ̀ fún mọ̀ràn ṣe òun sọ̀rọ̀ lórí rédíò tẹlifíṣàn sí àyè lẹ̀ káwọn èèyàn máa pa kíyèsí fún ọ tako bá fà kíáyà kíyèsí lẹ́yìn tó bá sọkúsọ ẹsẹ̀kẹsẹ̀ náà yóò pé ọpẹ́ ẹ̀wẹ̀ rí báyìí ẹ̀wẹ̀ rí báyìí ẹ̀wẹ̀ rí báyìí ó tètè rí mi padà kú níbi ntọ́fẹ́ kíra rẹ bọ̀ ṣẹ́rí kí máa fi làákà ìṣẹ̀sìn so ìṣòro ńláńlá ni so lẹ́yìn náà kí wọ́n máa fi kí wọ́n máa fi ẹ̀rí kalẹ̀ látọ̀dọ̀ anabi sallallahu alayhi sallam ìṣòro ńláńlá ni anabi sallam ó sọ̀rọ̀ zakatul fitri tó clear anabi ni tu'matan lis-sa'imi wa tuhuratan lis-sa'imi wa tuhmatan lil-masakin ipe zaka ó ní ayọ̀ sọ́yìn ọ̀sọ̀ yìí tá yọ lẹ́yìn náà ọ̀sọ̀ ń tá fi ṣe ntí ó ṣe fún wa ni pé yóò ṣe àfọ̀mọ́ níbi àwẹ̀ tá a bá gbà àwọn kùdìẹ̀kùdìẹ̀ tí ó bá wà níbi àwẹ̀ tá a bá gbà ọlọ́run olóhùn láti fi fọ́ ọmọ ẹ̀ wo bí títí ọ̀rọ̀ ọ̀run tá a wílẹ̀ kan náà fílà ọ̀run tá a wílẹ̀ kan ntọ́lọ́hún ó lónìí fún òun so bákan náà wà tó ìmọ̀tán lil masakin yóò tó ń jẹ oúnjẹ fún àwọn tálíkà so anábì ṣàlàyé rẹ̀ so káti àwọn ni ẹ wá rí i pé ah àwọn èèyàn máa ń rí nira díẹ̀ ìlú máa le díẹ̀ lẹ́nu mẹ́ta yìí kí ló tẹ́ encourage àwọn èèyàn fún kàn máa ṣe sàrà ipa yín èèyàn ẹ máa ṣe sàrà lásìkò yí ẹ dákun o ẹ sì máa bùn àwọn èèyàn ní ẹ̀bùn ẹ dákun ṣe bí múdù mẹ́rin péré náà ni ẹnìkan yọ fún zaka téèyàn bá léèyàn márùn ún pé múdù twenty péré náà ni ó yọ àbí múdù twenty péré náà ni ó yọ so kò lè kún garawa kan fún èèyàn márùn ẹ tẹ́ bá ń encourage àwọn èèyàn fún sàárà fún ẹ̀bùn wàláhì ẹlòmíì lè wo sùn tí ò ní jìnnà lè gbé tírélà kan ya kí n máa já sẹ̀mú fáwọn èèyàn yìí tún máa fi owó lé fáwọn èèyàn pàtẹ́pẹ́ ń tẹ́ encourage ẹ̀ fún un but zakat èló ni sọ́ọ̀yì múdù mẹ́rin péré so ẹ̀yàn àtẹ̀sídẹ́bìlì wà lẹ́dí wà adínábì lẹ́dí wà khair kò lè zakat ẹ̀yàn eh, ẹ̀bùn ló lè pọ̀ rẹ́kẹ́tẹ́ but zakat ní zakat fitiri ló ń dín wọn so arabi tí wọ́n fi ní àyèmọ́ gbàmọ̀ràn arabi tí wọ́n kó báyàn náà sẹ́yìn pé wọ́n tó bá sí òpó lẹ̀ pé bá a dá sọ̀rọ̀ yìí táwọn èèyàn wá ní akílódé tẹ̀ ní káwọn èèyàn máa bọ̀ yàn lẹ́bùn kílódé tẹ̀ ní so ọ̀rọ̀ wáyé bọ́ọ̀lù ọba àwọn lẹ́gàn àdánwò náà tó ni wọ́n tún sọ díjà náà ni ìgbà tán sọ̀rọ̀ ẹ̀pọ̀n àgbò alọ́ọ̀lẹ́ bá yìí bàbá bàbá tẹ̀wágbà alágbà yìí ìbínú lọ yọ gbáà níragbo lérí pé agbo. ìyẹn lè jẹ́ wàláì ìbínú ni ẹlọ́lẹ́ra ẹlọ́lẹ́ra táìmù tìyín náà ẹlọ́lẹ́ra táìmù lé rédíò ni àtàbàfẹ́ra táìmù lé rédíò àníwá báyìí ní bínú ní bínú èmi ń jáde lọ́nu ẹ̀dákun ah, ah. mo ní ah, àkọ́kọ́ tí wọ́n kọ́ bá yín sọ̀rọ̀ láyé oníbínú mo wá bá yín ara rẹ̀ wá balẹ̀ ara rẹ̀ wá balẹ̀ mo ní àkọ́kọ́ tí nǹkan bá yín sọ̀rọ̀ láyé mo wá bá yín oníbínú mo wá bá yín wọ́n ní ẹ eh, ẹ eh, n tó ṣẹlẹ̀ ni pé kì í ṣe kékeré ẹ bá ti ẹ̀hẹ́n ṣé ẹ máa ń sọ̀rọ̀ kó sànú fún yàrá sẹ́wọ̀n pé kí ni wọ́n discourage yẹn láti lọ lè bá yẹn jọ mi sọ̀bọ̀ tó bá welcome observation ah, yóò tún lè lọ́njọ́ mi pé ah pé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí so náà ni sùdúrẹ́ lómi ni sọlẹ̀ máa ní ẹ mo ti máa sọ̀rọ̀ yẹn kí nínú tẹ́ dọ́dọ̀ ẹ̀ rí ah, mo débẹ̀ rí o mo débẹ̀ rí so wallahu a'lam naam. asalaamualeykum. wa aleykum salaam. ẹ dákun ta ni ó lè tọ́ sí sára jù ṣé àwọn ará ilé èèyàn ni tàbí àwọn tí wọ́n ń tọrọ bára. ṣe rí n tó dáa jù tí a bá rí ẹni tó súnmọ́ yàn tó ní bùkátà sí kéèyàn ó ṣe sàárà fún un ló dáa jù kéèyàn ó ṣe fún un àmọ́ ṣe ráwọn tó máa ń ṣe bára wọn tí a bá kíyèsí wọn tí a bá rí i pé nǹkan kan ò ṣe kéèyàn má fún un àmì ẹni tí yẹn ti gé lápá ó ti gé nítan kò lè sin kankan kéèyàn fún kéèyàn fún so abẹ́ni tó jùlọ ti fọ́ kéèyàn fún abẹ́ni tí yẹn ní pé nǹkan kò ṣe tí kàn ń ṣe fáin bara káàkiri ẹ̀rẹ́ lómi wallahi yóò máa dán kọ́rọ̀ lómi tó ń bóra yóò sì máa gba bára pẹ̀lú bóra so irú ẹni irú àwọn yẹn kéèyàn máa fún wọn bá ti béèrè kéèyàn ní ọlọ́run yẹn rí so èèyàn encourage ẹ̀ fún ní ti ń ṣe òun nù sotori pé kíni tí ọba ní bùkátà sí bára tí yẹn bá ń ṣe anabi tó bá jọ gbẹni alikiyama ẹni yẹn kò ní ní ẹran lójú egun ni ó gbé wá sọ́dọ̀ Ọlọ́run anabi náà nìkan kan yóò ní ma tọrọ nǹkan hatta yaati rabbahu yawm alikiyama la yabqa fi wajhihi muz'atu lahmin nǹkan kan ní sẹ́kù lójú rẹ̀ mọ́lẹ́ran so àwọn yóò ti wá dáhùn pé ah, àwọn atọrọ bára ni atọrọ bára tí wọn ò nídìí tí wọn ní bùkátà sí tán tọrọ so kọ́lọ́ kó kó ṣàánú fún yàn so wallahu a'lam naam. bákan náà ṣé a máa ń sàrà láti wá ládàá ni àbí láti bíyà ìṣòro tó ń ṣe wá. naam tí èèyàn bá fẹ́ ṣe sàrà kí o ṣe láti fi wá ládàá lọ́dọ̀ ọlọ́run ni so bákan náà yẹn lè wá ṣe sàárà ń gbà mí kí wọn pe ọlọ́run wọlá sàárà tí mo ṣe yìí so ìṣòro tí ń bẹ pẹ̀lú mi bá mi yẹ iṣẹ́ olóore náà ni so kí wọn fi ọlá iṣẹ́ yẹn bẹ ọlọ́run ọba kò sí tó burú ń bẹ àmọ́ èyí tó burú jù wọn ni káwọn jẹ pé wọ́n ń dáyàn ní sàárà àbí kó jẹ pé sàárà tó yẹ pé yìí náà ti mọ̀ pé sàárà báyìí ni sàárà bèjì ẹ̀bọ ni kí sàrà àbejì ọ̀rọ̀ lè wá gúgúrú ọwọ́ ẹ̀pà ọwọ́ adùn ọwọ́ kíní kan ìrèké ọwọ́ kíní kan kọ́lá tán bá ń ṣe kéèyàn mọ́ gbà kéèyàn mọ́ jì káwọn èèyàn gbà sèyàn lè gba sàrà tán bá ń ṣe pé ẹ wá gba sàrà ẹ̀kọ́ là ń pè ẹ wá gba irú àwẹ̀ yìí kéèyàn lè gbé ẹ̀kọ́ kò sí tó wá ní pé ẹ wá ń gba sàrà ẹ̀ka ó lè gbà mọ̀nà tó bá ní bùkátà sí tó bá ní èyí sì ṣe fámílì ànábì ọlọ èyí ṣe fámílì ànábì so kí ló ló ní onígbà sàrà fún tí ẹ bá ní bùkátà sí èèyàn lè gbá so kò sí tó burú mbẹ so wallahu a'lam naam. ẹ dáhùn. asalaamualeykum tula. wa aleykum salaam. oníbẹ̀rẹ̀ ni mama balaba kan náà wá ìbàyè sí i pé wọ́n ní àwọn tí wọ́n jẹ́ bí aláìpé bíi dìdìrín méjì tó tẹ́ pé wọ́n á fi wọ́n fún ara wọn so bí wọ́n padà tí wọ́n á tún gbà padà pé àbí kankan pé eré akùnkùn sí. wọ́n gbà padà bò ẹ tó bá wà ńlẹ̀ ẹ question tó wà ńlẹ̀. wọ́n kọ́ fi fọ́ fúnra wọn wípé bóyá àwọn ènìyàn kù díẹ̀ káàtó wọ́n á fi wọ́n fúnra wọn gbàtọ́ bàbá yẹn tó wọ́n tún gba ìyàwó padà sípé só dáa bẹ́ẹ̀ ah mi ò lè sọ wọ́n kánpa rẹ̀ torí mi máa ń tó ṣẹlẹ̀ ìmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ so irú àwọn ìbéèrè báwọn èèyàn lè dáhùn rẹ̀ kó máa di tó wíwá yìí tẹ́ sí ọ̀dà ah ìmọ̀ tó ṣẹlẹ̀ o tó akéwìn bá lè máa ń tó ṣẹlẹ̀ láàrin wọn tó olùjọ́ kí n fi bí pa nìsín wọn á pè ah oyún wa fún ọlọ́mọ wọn á fi bí pa irọ́ o àbí ń ṣe nǹkan kan fún tí bàbá wọn ọ̀fẹ́ ló fi wá mú nǹkan ẹ̀ tó ilé sọ so bó ti wàá mú nímú jàǹbá náà ní ilé sọ so bóyá kẹ́ni yẹn kó bá lè rí mi kó ṣàlàyé ní tó ṣẹlẹ̀ gẹ́lẹ́ kí n rí so wallahu a'lam naam. asalaamualeykum. bóyá intanet yẹn sì fẹ́ kí n sọ ni pé ṣé yẹn lè fún yẹn lọ́mọ kí ọkàn tó ni mo tún gbà padà ìfún yín má kò bá bẹ́ẹ̀ o tí bàbá wọn bá ti fi ọmọ fún yàn pé a fi fún ọ ẹ ti ẹ gbàgbé pé àwọn ọmọ yẹn pé àbí wọn ò pé sọmọ ṣé èèyàn náà sá lọ sá fún níyàwó ni so ó tún wá mú nǹkan ẹ̀kọ́ bá mu so tí wọn bá ti ṣe act kọ́dà bàbá ò lẹ́tọ̀ pé ní pé ọ̀ya mo já kídù rẹ̀ hùn àfi kí ẹ̀mí àwọn méjèèjì kí wọ́n fira wọn kalẹ̀ so náà ni bàbá ọkọ ó lè bàbá bàbá bàbá ìyàwó abẹ́nìkan ó lè sọ fún ọmọ rẹ̀ pé kó fún ní mọ̀ràn pé ah n tó fẹ́ ṣe kíni kan kó wọ́n tí ó fi convince rẹ̀ dé tẹ́mi ló bá wò pé ah ǹfẹ́ ọmọ so àmọ́ pé ó yá lọ lè kọ́ kalẹ̀ lè ah kò sí yìí nínú Islam so wallahu a'lam. asalaamu alaykum waaleykum salaam. nígbà tí eid ọdún eh, tó bá bọ́ sí ọjọ́ jimá ǹjẹ́ ó padà fún ẹni tí bá kírun bẹ́ẹ̀ o ó lè ké àmọ́ kò kí ń ṣe dandan fún ma hadith anabi wa ipe tí jimoh bá ti papọ̀ pẹ̀lú eid tó wọ́n lọ sí eid wọ́n sì lọ sí juma àmọ́ lílọ juma yẹn kìí pọ́n ní kéèyàn má lọ kọ̀ọ̀kan jẹ́ wájibùdé náà ni wallahu a'lam. oníbẹ̀rẹ̀ ni ìjẹ́dẹ̀dẹ̀ ni kí á há àwọn ìyàwó alẹ́ à. dandan ni ọ̀rọ̀ àwọn afá pé méjì àwọn afá mi ní kò kí ń ṣe dandan àwọn afá mi dandan ni àmọ́ ètò clear sí mi dandan ni ẹ̀rí tó jòkó lọ́dọ̀ mi dandan ni kóbìnrin ọ̀ ẹ̀ hà kó bójú rẹ̀ dandan ni so wallahu a'lam naam. bákan náà oníbẹ̀rẹ̀ ni kí ni ọ̀nà àbáyọ fún ọmọ tí ó ń sá nínú Islam. ọmọ tí bá ń sá kiri ṣàkíyèsí rẹ̀ sókè pé ẹ̀yìn lẹ́ fìyà jẹ́ tí fi ń sákò ńlé tẹ́bárí pé kò sí yẹn ń bẹ́ẹ̀ bóyá kì í dúró lé kéwú máa sáka kiri máa ṣe kínní so níbi irú eléyìí ẹlòmíì gan máa ń sọ ọmọdé kíì látara pé wọ́n tún máa lọ lè fún ní nǹkan kí nǹkan lò so ọ̀nà tí wọ́n fi lè mójútó ọmọ tí bá ń ṣerú àwọn nǹkan báyẹn ń bẹ irú ẹni yẹn kó dún ní mọ̀ máa ka àwọn àyà rúkìá fúnrú ọmọ yẹn ká máa kà á fún so torí kò sí ti ń control àwọn àṣà àti ẹ̀mí ẹ̀ṣù náà ni so tó bá ti ń ka àwọn àtikáàrù rúkìá fún léraléraléraléra bí ní láì tààlà ọlọ́wọ́n bó ṣe ọmọ náà rọ̀ wallahu a'lam. oníbẹ̀rẹ̀ ni ṣé mo lè yan náfìlà lóru lẹ́yìn tí mo ti kí asámú sí àfi sáfì àṣírísì rí. wọ́n ní ṣé yẹn tún lè yan náfìlà lóru tí yẹn bá ti kí wítìrì so tí yẹn bá ti kí asámú tí yẹn kí wítìrì kò nídìí kí yẹn tún kí lóru mọ́ tura nabi sọnu tirimizi mbẹ hadisi yẹ mẹnu tirimizi onitẹ tó bá ti dúró tó sálámà pẹ̀lú imam lálẹ́ ntọnwó ni ladadẹ ntó wòru kírun ni so bẹ́ẹ̀ ni anabi sọ pé kò sí wítìrì méjì wọ́n gbọ́dọ̀ kí wítìrì méjì ní òru anabi sì ni ẹ máa fi wítìrì gbẹ́rùn yín ìrún tẹ́ bá kí so wítìrì ni kò last so bákan náà ẹ sì gbọ́dọ̀ kí wítìrì méjì so náà ni tí wọ́n bá ti kí ọ̀hún máa wá àwọn àtikáàrù àwọn àbáàdà mi kí wọ́n máa ṣe wọ́n máa ka alukur'an asalaamualeykum. aleykum salaam. àwọn oníbẹ̀rẹ̀ ni àwọn kan sọ pé wọ́n ní àfa kan sọ. So ipe tẹ́yà bá ti lẹ́yìn tó bá ti pé yẹn bá ti kí òun ìṣá ìtàn báyìí kò yẹ kẹ́yìn máa lẹ́yìn àtúnṣe wá sí kankan mọ́ ẹ dákun sílẹ̀ yìí tó ó lẹ́yìn sún lábẹ́ òde. sọ ẹ ṣeun ẹnìkan náà bí mí ní ọ̀sán yìí mo ìmọ̀ bẹ́ẹ̀ ni ẹ bá wà láwọn ọ̀nà ní pé n bá mú ẹ̀rí wa so ẹni yẹn ṣe rí ẹni tí ń sọ̀rọ̀ òun hey kàìkàì ṣe rí n tí ọba mọ̀ nínú ẹ̀sìn ọ̀la ọ̀dà yìí tó wá burú jù ní kó wá ṣe pé nítorí ọ̀tẹ̀ ló fi ń gbé nǹkan wọnú ẹ̀sìn tí ò sí mbẹ́ so kọ́ mọ̀ wọ́n pé wọ́n ń ṣe wá sí lálẹ́ kọ́ wá rí i pé wọ́n ṣe hara rẹ mọ́ kọ́nà pé kò sí wá sínú àwẹ̀ lẹ́yìn ìgbà tí ìfọnu ti yí ń wá tán pé wá sínú àwẹ̀ wá pẹ̀lú àdìsá nábì tó ní mọ̀títàmá qawmun yatluna kitaballah wa yatadarasunahu bainahum táàrí pàànàbì sí kọ̀ rẹ̀ pé àfi nínú. No rọmdọ́n kẹ́ stọ́ọ̀pù rẹ̀ sotẹ́rì yìí wọn clear tán ọba tó ní ọ̀dà lẹ́yìn àwẹ̀ ńkọ́ lẹ́yìn ìṣáì yẹn gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ kò sí wàásù lẹ́yìn ìṣáì mọ́ so ó ní ito orí nù ntaadisi yẹn ń sọ ipe wa yukọ anáwómu yukọ ògálógbé wa o ó ní akọkínyàn máa sùn kọbulẹl ìṣá wàlẹ̀ hadithu bàdáhà kínyàn máa sùn síwájú ìṣáì lẹ́yìn náà kéèyàn tó máa sọ̀rọ̀ lẹ́yìn ìṣáì akọ tó ń sọ ni pé ọ̀dà nìsín ẹni tó bá rẹ̀ tó pé àárín ìgbà wọn lọ́wọ́ pé jí ń sùn kí n sinmi ó lè sùn àmọ́ òun tó pé yóò wá di stop rẹ tó fi ní rí ìṣáì kí náà là nẹ́bí ń sọ pé kí wọ́n má kí kí wọ́n má sùn lórun lẹ́yìn náà ọ̀rọ̀ tí ò wúlò ó kí ìṣáì ẹ wá ń sọ̀rọ̀ rédèrèdè káàkiri tòun ni ànábì ní kí wọ́n má má ṣe má ànábì sallallahu alaihi wasallam ẹ lọ lé wọnú Bukhari kẹ́niyàn ó try kó wọnú Bukhari kó wọ hadith six oh one tó bá wọ hadith six hundred yóò rí ntí Imam Bukhari fi ṣe báàbù gẹ́gẹ́ ni pé báàbù as-samar fil fiqh wal khayr ba'da al-isha báàbù Imam Bukhari nù wọ́n ní ọ̀rọ̀ nípa pé kéèyàn ó tún máa sọ̀rọ̀ lẹ́yìn ìṣáì nítorí pé yàn ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àbí yàn ń sọ̀rọ̀ rí lẹ́yìn ìṣáì kò sí tó burú bẹ́ẹ̀ wọ́n wá mú hadith alákọ̀ọ́kọ́ wa hadith wọn ni pé anabi sallallahu alayhi wa sallam anas ló gbà wá ó ní intazorna nabiya sallallahu alayhi wa sallam zata laylatin oníjọ́ kan wọ́n retí anabi lórújọ́ kan àtàkàna ṣàtúrò lè nígbà tó di ní yabulugu ó di láàrin òru fàjà àlànàbí wa dé fasọ́là bínà ó wá kírun fún wa ó wá kí ìṣá ìfáwọn tán gbà kírun tán thumma khatabana ó wá bẹ̀rẹ̀ sí ní bá wa sọ̀rọ̀ faqal ó ní ara ń tán níbi sọ fún wa ni pé wọ́n ní ala inna an-nasa qad sallu thumma rakadu wọ́n láwọn èèyàn sùn wọ́n tún jí wọ́n kí wọ́n ti kọ́kọ́ kí magari wọ́n ti wá sùn wọ́n tún wá jí wa innakum lan tazalu fi salatikum anabi ní tòun ti bí ẹsẹ̀ wa mú pé àwọn èèyàn ti tògbé lọ kótó dípá anabi wa dé fún ìrun ìṣáì anabi wa ní wa innakum la tazaluna fi salatikum ẹ máa wà bí ẹni pé wà lórí irun ni máa ń ta sọ́ọ̀tún sọ́láta lókun ìgbà tẹ́ ẹ bá ń retí irun ẹ̀wọ̀n kan so anabi wa bá wọn sọ̀rọ̀ khatọ́bànà ọba wa sọ̀rọ̀ so ó ní pé àyèmọ̀kan ní dààmú ènìyàn tẹ́ bá tó léwu adi six oh one tó tẹ̀lé hadith yẹn gangan tọ̀ abdullahi ibn umar ló gbà wá ó ní anabi sallallahu alaihi wasallam sọ báyìí pé ó ní salla anabi sallallahu alaihi wasallam salatal isha ó ní anabi kírun ìṣá ìfáwọn fi akhiri hayatihi ìgbà tí ìgbẹ̀yìn ìṣẹ̀mí ànábì súnmọ́ ẹni pé ikú ànábì súnmọ́ gbà yẹn faqal falamma sálàmà bàtà ànábì sálàmà qama ànábì sallallahu alaihi wasallam ànábì wá dìde faqal ọwọ́ ni ara'aytukum laylatakum hadhihi oníṣẹ́ rí alẹ́ yìí bí ẹ ṣe ń wo alẹ́ òru òní tí gbogbo yín wà ń bí tí ń bá yín sọ̀rọ̀ yìí fa inna ṣe rí ọgọ́rùn-ún ọdún mi kò ní bẹ̀rẹ̀ orí ìgbà tọ́gọ́rùn ọdún mi ọbẹ̀ bẹ̀rẹ̀ la yabqa mimman huwal yawma ala dharil ard ahadun ìgbà tí ó bá fi bẹ̀rẹ̀ ẹnìkan kan ò ní sí láyé má nínú ẹ̀yin tí ń bá sọ̀rọ̀ yìí onífà wàhálà nas ẹ ìdààmú bá bá àwọn èèyàn ni pé àwọn èèyàn sí ọ̀rọ̀ yẹn wọn ò gbọ́ yé dáadáa bá nàbì ti sọ so fíìmà kọ́lá ti rasulullah sallam ọgọ́rùn ọdún tánàbí sọ pé tọdún ọgọ́rùn ló fi bẹ̀rẹ̀ àwọn èèyàn gbọ́ yé ọ̀rọ̀ yẹn rú wọn lójú so yẹn ni pé wọ́n sì gbọ́ so fa innama qala nàbí sallallahu alaihi wasallam wọ́n ní tánàbí sọ ni pé láàyè bò kọ́ kò ní ṣẹ́kù mọ́ lónìí mimman huwa al-yawma ala dhar al-ard nínú ẹ̀yin tẹ̀ ń bẹ lórílẹ̀ ayé lónìí yuridu bi dhalika anna takhrumu dhalika al-qarn kọ́ àlòkù wọn tó ń lo ọgọ́rùn ọdún mi kalẹ̀ kò lè ṣeé ṣe so náà ni àdìsí ń bẹ náà àdìsí àwọn afáàmọ ń lò ipe kẹwàá ní anabi kediru ní ti ń bẹ gbére látijọ́ yìí hàn tí bá ń bẹ yóò bẹ lásìkò anabi náà anabi ní gbogbo ẹni tí bá ń bẹ lásìkò yìí kò lè lo kọ́rùnù kankan lẹ̀ mọ́ so àdìsí anabi sọ fún wọn lẹ́yìn kíni lẹ́yìn irun ìṣáì ẹ̀rí nù bàbá bàbá oníkíni bàbá ń fẹnu muhadisu tí ọmọ ti ń bẹnu sọ ìbùkọ́rí. So, so ẹ dákun ẹ tẹ sọ fún wọn ẹ dákun wàláhì kó mẹ́nu rẹ̀ lọ́wọ́ kọ́ mọ̀ sọ tí o bá wọn mọ̀ wàláhì ọ̀rọ̀ yẹn tóbi súnmọ́ bí láì rẹ̀ délá ìlà wa ó tóbi gan kí wọn máa harama nǹkan tọ́lọ̀ ń ṣẹlẹ̀ wọ̀ ntọ́lọ̀ ń ṣẹlẹ̀ tọ̀ kò sì mọ̀ sọ pé wọ̀ ni ah, ó lé o nítorí wàá burú sí ni pé ẹ ra àwọn tí ń tẹ̀lé náà àwọn náà sì sọ kíní yẹn dé wọ̀ ẹ dákun kíní yàtọ̀ àwọn Yahudi àtàwọn Nasara tí wọ́n ń sin ẹni tí wọ́n ń sin àwọn àfa wọn kò sí yàtọ̀ nítorí bá jẹ́ nǹkan ìwọ̀ ó ní ara ó ní eh, nítorí jẹ́ tọ̀ ó ní ewọ́ ní àánú sí ní ewọ̀ ní àánú sí gbàlẹ́ wọ̀ so ẹ dákun hadith la kàyí o hadith six hundred nínú Bukhari àti six hundred and one ẹ̀rí nù so wallahu a'lam naam subhanaka allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.